èyí ni ìròyìn ojoojúmọ́ ti olómìnira IYPDRY tí ó jáde ní òní ọjọ́ ìṣẹ́gun ọjọ́ kẹtàlélógún oṣù keje ẹgbàá ọdún ó lé mẹ́rìnlélógún àti kí gbogbo ìjọ ènìyàn yìí lè mọ̀ pé olúwa kì í fi idà tàbí ọ̀kọ̀ gbanilà nítorí pé ti olúwa ni ogun náà yóò sì fà ó lé wa lọ́wọ́ kókó inú ìròyìn náà adémọlá adélékè sọ ara rẹ̀ di èrò ọgbà ẹ̀wọ̀n látàrí àṣemáṣe nípa ọdún ọ̀ṣun òṣogbo. ìròyìn yàjóyàjó agbésùmọ̀mí ìlú nàìjíríà ń dọ́gbọ́n àti gba owó olówó. agbésùmọ̀mí ajẹgàba ìjọba nàìjíríà ti ń parọ́ fún àwọn ará ìlú wọn láti iye ọjọ́ yìí ha sanwóolu ẹ̀wọ̀n ọrùn rẹ yóò gùn ju ti ọ̀bọ lọ. ó mà ṣe o arábìnrin kan ní orílẹ̀-èdè Ukraine dá iná sun ara rẹ̀. ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́ ó ti pẹ́ tí wèrè ti wà lọ́jà Adémọ́lá Adélékè àti àwọn olùsọgbé rẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun ti Democratic Republic of the Yorùbá ní wèrè tuntun tí ó ṣẹ̀ṣẹ̀ já sí ọjà o bẹ́ẹ̀ ni ó sì dájú wípé wèrè eléyìí máa ṣẹ̀wọ̀n bí ọ̀bọ ohun tí ojú rẹ̀ máa rí kì í wá ṣe òun nìkan ni o ṣùgbọ́n ọmọ Ìgbò kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Wilson Chibututu náà máa faragbá nínú ọ̀rọ̀ náà bẹ́ẹ̀ náà ni eléyìí máa ṣe àkóbá púpọ̀ títí ayé fún àwọn ìran Ìgbò ní orílẹ̀ Yorùbá kí ni ó ṣẹlẹ̀ o ǹjẹ́ ni ìròyìn dédé tẹ̀ wá lọ́wọ́ o wípé ohun ìṣẹ̀dálẹ̀ wa ohun ìbílẹ̀ wa àti ohun àbáláyé àwọn baba ńlá baba wa èyí tí gbogbo àgbáyé tilẹ̀ mọ ìran yorùbá sí pàápàá èyí ni ọdún ọ̀ṣun òṣogbo èyí tí ó jẹ́ ohun àmúyangàn fún gbogbo ìran yorùbá òun ni wọ́n ti gbé fún ọmọ ìgbò pé òun ni kí ó máa ṣe àkóso rẹ̀ kò ní dáa mọ́ láé fún ìran ìgbò ní ilẹ̀ yorùbá fún èyí tí wọ́n ṣe yìí o bẹ́ẹ̀ ni kò ní dáa mọ́ láé fún ìdílé adémọ́lá adélékè wèrè tí ó pe ara rẹ̀ ní gómìnà gómìnà agbésùnmọ̀mí nàìjíríà tí ó ń jẹ gàba lé àwa ọmọ yorùbá lórí ní ìpínlẹ̀ ọ̀ṣun ní orílẹ̀-èdè wa orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti yorùbá àṣé ọ̀pọ̀lọpọ̀ ìran ni a máa rí wò nígbà tí ìjọba adelé wa bá ti wọlé sínú sekitẹ́rìàtì tán nígbà tí olórí adelé wa ọ̀gbẹ́ni mobọ́lájí ọláwálé akínọlá ọmọkọrẹ àti gbogbo àwọn gómìnà adelé méjèèje káàkiri ilẹ̀ yorùbá bá ti bọ́ sí ojú páálí iṣẹ́ ní ìgboro ilẹ̀ yorùbá ọ̀pọ̀lọpọ̀ ìran ni a máa rí wò adémọ́lá adélékè tí ti bá ẹ o wilson chibututu tí ẹ ti bá ẹ ẹ̀yin ọmọ ibo ní ilẹ̀ yorùbá tí yín ti bá yín láyé ó mà ṣe o ṣé etí gbogbo yín tilẹ̀ di ni àbí ẹ ṣáà fẹ́ máa lo agídí ṣé ẹ ò mọ̀ ni wípé ilẹ̀ yorùbá ti jáde kúrò lára nàìjíríà ní ogúnjọ́ oṣù kọkànlá ọdún 2022 àti wípé a ti bẹ̀rẹ̀ ìṣèjọba tiwa ní orílẹ̀-èdè wa Democratic Republic of the Yorùbá tí ó jẹ́ gbogbo ilẹ̀ yorùbá láti ọjọ́ kejìlá oṣù kẹrin ọdún yìí 2024 láti ọjọ́ náà ni irúfẹ́ ohun tí ẹ ṣe pẹ̀lú ọdún ọ̀ṣun òṣogbo yìí ti di ọ̀ràn dídá crime lábẹ́ òfin orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti yorùbá DRY ẹ ò rí bí yẹ́ sí o èrò ọgbà ẹ̀wọ̀n ní gbogbo ẹ̀yin tí ẹ lọ́wọ́ sí èèwọ̀ yìí hábà kí ni orúkọ ọmọ Ìgbò ń wá nídìí ohun ìṣẹ̀ǹbáyé yorùbá ẹ̀yin Ìgbò tí ẹ wà ní ilẹ̀ yorùbá òpin ti wá dé bá yín o kò sí bí ẹ ṣe fẹ́ wẹ ara yín mọ́ nínú ilé yìí bẹ́ẹ̀ náà ni agbọ́tíwèrè kan tí ó pe ara rẹ̀ ní ọmọ yorùbá tí ó ń ṣiṣẹ́ fún aláìlọ́pọlọ Wilson Chibututu náà tí ó sọ wípé ọmọ Yorùbá ni ìyàwó Chibututu ọ̀hún ha kò ní dáa fún ìyàwó Chibututu náà kò dẹ̀ ní dáa fún ìwọ tí ó pe ara rẹ ní ọmọ Yorùbá tí ó sọ ọ̀rọ̀ rádaràda yẹn gbogbo ọmọ ìbílẹ̀ Yorùbá ẹ jẹ́ kí ojú yín kí ó le o kò ní dáa fún ọmọ Yorùbá kankan tí ó bá ṣe ojú àánú kankan fún àwọn ọ̀daràn wọ̀nyí ìwọ tí o pe ara rẹ ní àtà ọjà ní ìlú Òṣogbo tiẹ̀ ti bá ẹ tẹ́lẹ̀ náà nítorí kò sí nǹkan tó ń jẹ ọba ní orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá. ilé ìfowópamọ́ àpapọ̀ ní ìlú agbésùmọ̀mí Nàìjíríà tó ń fi agídí jẹ gàba lórílẹ̀-èdè wa Democratic Republic of the Yorùbá pàṣẹ fún gbogbo ilé ìfowópamọ́ ní ìlú wọn pé gbogbo owó tí àwọn tí ó ní owó náà kò béèrè fún ìgbà pípẹ́ àti àwọn owó tí ó ṣẹ́kù sínú àpò owó àwọn oníbàárà wọn tí wọn kò gbà láti ìgbà tó pẹ́ kí àwọn ilé ìfowópamọ́ kó àwọn owó yìí wá sí ilé ìfowópamọ́ àgbà wọn ní nàìjíríà ọ̀hún. àkọ́kọ́ ń lo àǹfààní yìí láti sin gbogbo ojúlówó ọmọ ìbílẹ̀ yorùbá ní gbẹ́rẹ́ ìpàkọ́ pé ẹnikẹ́ni tó bá ní irú owó báyìí nínú ilé ìfowópamọ́sí kí ó kàn sí àwọn ilé ìfowópamọ́sí náà láti jẹ́ kí wọ́n mọ̀ pé òun ṣì wà láàyè àti pé kí wọ́n má kó owó ọ̀hún lọ sínú àpò ilé ìfowópamọ́ àpapọ̀ ọ̀hún ìdí ni pé tí wọ́n bá ti kó o lọ ó ti tán nìyẹn o. a sì tún fi àsìkò yìí sọ fún ìjọba agbésùmọ̀mí nàìjíríà àti àwọn ilé ìfowópamọ́ wọn pé owó àwọn ọmọ yorùbá kò kan nàìjíríà rárá nítorí democratic republic of the yorùbá kì í ṣe ara nàìjíríà mọ́ òfin wọn kò kàn wá rárá ìwà ìgbésùmọ̀mí àti ìjẹgàba wọn lórílẹ̀-èdè wa ni wọ́n ń fi dí wa lọ́wọ́ ó yẹ kí a ti gbé owó wa jáde kí a sì ti máa ṣètò ọrọ̀ ajé ara wa fún ìgbádùn àti ìtẹ̀síwájú orílẹ̀-èdè wa àti àwa olùgbé inú rẹ̀. nítorí náà kí nàìjíríà ìlú àwọn agbésùmọ̀mí rántí pé pẹ̀lú ẹ̀rí tó dájú DRY kì í ṣe ara nàìjíríà mọ́ àti pé gbogbo ìjẹgàba wọn lórí ilẹ̀ wa pẹ̀lú agídí yìí jẹ́ ẹ̀ṣẹ̀ sí òfin àgbáyé gbogbo ìgbésẹ̀ tí wọ́n sì ń gbé lórí ilẹ̀ wa láti ọjọ́ tí a ti kúrò lára nàìjíríà tí a sì ti dá dúró bí orílẹ̀-èdè ní ogúnjọ́ oṣù bélú ẹgbẹ̀wọ́ ọdún ó lé méjìlélógún àti láti ìgbà tí ìjọba wa ti bẹ̀rẹ̀ ní ọjọ́ kejìlá oṣù igbe ẹgbẹ̀wọ́ ọdún ó lé mẹ́rìnlélógún jẹ́ ẹ̀rí tó lòdì sí wọn lábẹ́ òfin àgbáyé. ìbáṣe wípé nàìjíríà jẹ́ ọmọlúàbí ni kí wọ́n ti kúrò lórí ilẹ̀ wa pàápàá lẹ́yìn tí a ti gbé ìjọba orílẹ̀-èdè olómìnira tiwantiwa yorùbá wọlé ní ọjọ́ kejìlá oṣù kẹrin ẹgbàá ọdún ó lé mẹ́rìnlélógún yìí ọmọ ìbílẹ̀ yorùbá ìbámá ti wà nínú ìrora tí a sì ń rí ní àkókò yìí àṣẹ irọ́ gbáà ni ìjọba tinubu ń pa fún àwọn ará ìlú wọn lọ́hùn pé àwọn yọ owó ìrànlọ́wọ́ fún epo pẹtiróòlù subsidy tí àwọn ará ìlú wọn kò mọ̀ pé kò fìgbà kan sí owó ìrànlọ́wọ́ fún epo ọ̀hún ìròyìn tí ó tẹ̀ wá lọ́wọ́ sọ wípé gbogbo owó tí wọ́n ń pè tẹ́lẹ̀ ní owó ìrànlọ́wọ́ fún epo pẹtiróòlù tí ó sì yẹ kí ó lọ sí ọwọ́ àwọn òǹtajà ńláńlá pẹtiróòlù marketers láti ràn wọ́n lọ́wọ́ láti má ta epo ní owó gọbọi fún ará ìlú àṣé kò di ọwọ́ àwọn mákẹ́tà ọ̀hún rárá kàkà bẹ́ẹ̀ àwọn kan ni wọ́n ń kó owó yẹn jẹ ohun tí èyí túmọ̀ sí ni pé kò sí sọ́bsidì tẹ́lẹ̀tẹ́lẹ̀ tẹ́lẹ̀ nígbà tí wọ́n ń ta epo wọn ní igba náírà ó dín márùn-ún lítà kan nítorí èyí kò sí òtítọ́ wípé wọ́n yọ owó ìrànlọ́wọ́ sọ́bsidì nígbà tí kò ti sí òtítọ́ níbẹ̀ kò yẹ kí owó epo pẹtiróòlù lọ sókè lílọ sókè tí owó pẹtiróòlù lọ sókè ló fa gbogbo ọ̀wọ́n gógó tí ó ń ṣẹlẹ̀ ní ìlú agbésùmọ̀mí tó fẹ̀gbẹ́ tì wọ́ ọ̀hún tí èyí sì wá ń ta bá wa ní orílẹ̀-èdè yorùbá torí wọ́n sì ń fi ipá dúró sórí ilẹ̀ wa ìbáṣe wípé a ti dìde nígbà náà lọ́hùn ni kí a túyáyá lọ kí ìjọba adelé wa káàbọ̀ ojú wa ìbá má máa rí aburú ọ̀wọ́n gógó àti ìnira àti ìyà lábẹ́ ìjọba ẹ̀ka nàìjíríà yìí ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ ìyá wa ìyáàfin mo dúpẹ́ ọlá onítìrí abíọ́lá tí wọ́n fi ọkàn wa balẹ̀ pé nǹkan tí ó máa lé àwọn ìkà wọ̀nyí kúrò ní orí wa ń bọ̀ wá lé wọn láìpẹ́ ẹ jẹ́ kí a wá túyáyá nígbà náà ọmọ yorùbá láti ṣe àjọyọ̀ òmìnira wa èyí tí a ti gbà láti ogúnjọ́ oṣù kọkànlá ẹgbàá ọdún ó lé méjìlélógún tí a sì ti gbé ìjọba wa wọlé láti ọjọ́ kejìlá oṣù kẹrin ẹgbàá ọdún ó lé mẹ́rìnlélógún yìí. ó lé ní igba àwọn olùgbé agbègbè kan tí à ń pè ní okùn àjá ní ìjọba ìbílẹ̀ etí ọ̀sà ní ìpínlẹ̀ èkó tí sanwó-olú ìyẹn gómìnà tí ó ń fipá jẹ gàba lórí ilẹ̀ àwa ọmọ olómìnira tiwantiwa ti Yorùbá fún ní ìwé o báyìí wípé kí wọ́n kúrò lórí ilẹ̀ tí àwọn ènìyàn náà kọ́ ilé sí wípé orí ilẹ̀ ìjọba ni ha Sanwó-Olú kí ló dé tí ó wá ya ọ̀dájú ìkà àti ọ̀kánjúwà báyìí ṣé o ti gbàgbé wípé ní ìlú agbésùnmọ̀mí Nàìjíríà ni o ti jẹ gómìnà ni àti wípé orí ilẹ̀ tí ò ń sọ nípa rẹ̀ yìí tí àwa ọmọ yorùbá ni kì í ṣe ti nàìjíríà rárá ìkọjá àyè pátápátá ni eléyìí ṣe bí àwọn yorùbá náà ló sọ wípé oko kì í jẹ́ ti baba tọmọ kó má ní ààlà ìpínlẹ̀ èkó kì í ṣe ilẹ̀ yín rárá nítorí pé àwa ọmọ yorùbá ti kúrò nínú nàìjíríà yín láti ogúnjọ́ oṣù bélú ẹgbàá ọdún ó lé méjìlélógún tí a sì ti ṣe ìbúra fún olórí adelé wa mobọ́lájí ọláwálé akínọlá ọmọkọrẹ láti ọjọ́ kejìlá oṣù igbe ẹgbàá ọdún ó lé mẹ́rìnlélógún ṣùgbọ́n tí ìwọ sanwó-olú wá kọ̀ tí ó ṣe bí ẹni pé o kò mọ ohun tí ó ń ṣẹlẹ̀ sanwó ó máa jẹ́ ẹjọ́ tí ó pọ̀ gan-an ni o ò ń fi ìyà jẹ àwọn ọmọ yorùbá lórí ilẹ̀ baba ńlá wọn ṣé wàá rí ìwọ yakubu alẹ́bíoṣù àìmọṣẹ́kọ̀ ọmọ orógùn tó fi torí bọ omi gbóná ayé gbogbo yín ti bàjẹ́ àti gbogbo àwọn tí wọ́n rán yín níṣẹ́ àtẹnujẹ ló máa pa gbogbo yín ṣe bí ojúṣe ìjọba ni láti ṣètò bí àwọn aráàlú ṣe máa nílé lórí àwọn aráàlú á tún kọ́ ilé pẹ̀lú ìṣẹ́ àti ìyà ìjọba yín á débẹ̀ wọ́n á tún lọ wó olulẹ̀ ṣé ojú inú yín fọ́ magbárí yín ni nígbà tí wọ́n ń ṣe ìpìlẹ̀ ilé náà ni ṣùgbọ́n nítorí ìwà ẹ̀ka tí ó wà lọ́wọ́ yín ẹ ò ní sọ̀rọ̀ nígbà náà sanwó wàá rojọ́ ní àjọ àgbáyé gidi gan ni o nítorí náà àwa IYP ti DRY ẹ jẹ́ kí a dúró lórí ẹsẹ̀ wa kí a mọ ẹ̀tọ́ wa gẹ́gẹ́ bí ọmọ onílẹ̀ ìjẹgàba lásán ni àwọn olè yìí ń ṣe lórí ilẹ̀ wa a kò sí lára Nàìjíríà mọ́ gbogbo àwọn agbésùmọ̀mí tí wọ́n ń pe ara wọn ní olóṣèlú nàìjíríà yìí ni wọ́n mọ̀ wípé a ti lọ mọ́ wọn lọ́wọ́ ṣùgbọ́n wọ́n kọ̀ wọ́n fi gbígbọ́ ṣe àìgbọ́ wọ́n túbọ̀ ń fi ẹ̀ṣẹ̀ kún ẹ̀ṣẹ̀ wọn ni kò sí èyíkéyìí nínú wọn tí ó máa lọ láì jìyà àwa ọmọ olómìnira tiwantiwa ti yorùbá wá ń fi àkókò yìí dúpẹ́ lọ́wọ́ màmá wa mo dúpẹ́ ọlá onítìrí abíọ́lá fún iṣẹ́ takuntakun tí wọ́n ṣe fún ìran yorùbá tí wọ́n sì ti ṣe àwọn àgbékalẹ̀ ètò ìṣèjọba tí yóò mú ìrọ̀rùn bá àwa ọmọ Yorùbá gbogbo àwa IYP ni a máa nílé lórí àwọn ìjọba wa á sì ti mọ àwọn agbègbè tí ó yẹ láti kọ́ ilé sí àti èyí tí kò yẹ nítorí náà ẹ jẹ́ kí ẹnì kọ̀ọ̀kan wa máa múra sílẹ̀ kí a máa ronú àwọn ohun tí a máa ṣe láti lè mú kí orílẹ̀-èdè wa ó tẹ̀síwájú gẹ́gẹ́ bí màmá wa Mọ́dúpẹ́ Ọlá Onítìrí Abíọ́lá ṣe máa ń sọ wípé lẹ́yìn Olódùmarè Yorùbá ni àkọ́kọ́ ní Rakini ní agbègbè Kyiv ní orílẹ̀-èdè Ukraine tó ń jagun lọ́wọ́ pẹ̀lú orílẹ̀-èdè Russia ni arábìnrin abilékọ kan ti dá iná sun ara rẹ̀ níwájú ìta ilé-ẹjọ́ láti fi èhónú rẹ̀ hàn nítorí ọkọ rẹ̀ pàdánù ẹjọ́ tí ó pè lòdì sí agbára tí ìjọba Ukraine fi pa òun láti lọ jagun arábìnrin náà wà nílé ìwòsàn kan ní Kyiv báyìí tó ń gba ìtọ́jú nítorí iná náà jó lọ́pọ̀lọpọ̀ ẹ ò rí ojú ayé lóde báyìí olórí ìlú kì í sábà lọ sí ogun àwọn ọmọ ìlú ni wọ́n máa ń rán lọ sí ojú ogun ará ìlú pàápàá jùlọ àwọn obìnrin àti ọmọdé ni ìyà ogun máa ń jẹ jù bí ebi òṣì ìbẹ̀rù fún ẹ̀mí ara ẹni àti ti ọkọ pàápàá ní áfíríkà tí àwọn jagunjagun lè fi tipátipá ní ìbálòpọ̀ pẹ̀lú ìyàwó oníyàwó àti ọmọ ọlọ́mọ ọmọdébìnrin náà lè kàgbákò ohun búburú yìí pẹ̀lú àrùn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn àròjinlẹ̀ báyìí ni màmá wa Modúpẹ́ Ọlá Onísìrí Abíọ́lá rí tí wọ́n fi sọ fún wa pé a kò ní jagun láti gba orílẹ̀-èdè wa pátápátá lọ́wọ́ àwọn ajẹgàba àti agbésùmọ̀mí Nàìjíríà tó kọ̀ láti fi orílẹ̀-èdè wa sílẹ̀ lẹ́yìn tí a ti kúrò lára Nàìjíríà láti ogúnjọ́ oṣù bẹ́lú ẹgbẹ̀wá ọdún ó lé méjìlélógún tí àwọn ìjọba wa sì ti bẹ̀rẹ̀ iṣẹ́ láti ọjọ́ kejìlá oṣù igbe ẹgbẹ̀wá ọdún ó lé mẹ́rìnlélógún tí olórí adelé wa mobọ́lájí ọláwálé akínọlá ọmọkọrẹ àti gbogbo àwọn adelé yòókù sì ń ṣiṣẹ́ lọ láì dáwọ́ dúró ṣùgbọ́n ohun tí ó máa ṣí nàìjíríà nídìí kúrò lórí ilẹ̀ wa máa ṣí wọn nídìí ní àìpẹ́ màmá wa mo dúpẹ́ ọlá onítìrí abíọ́lá màmá ìrọ̀rùn ló bá dé kò fẹ́ ìnira tàbí ìtàjẹ̀sílẹ̀ fún IYP kankan nítorí náà gbogbo àwa ọmọ ìbílẹ̀ Yorùbá ní láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú màmá wa àti gbogbo àwọn adelé wa kí a sì máa gbàdúrà pẹ̀lú ìgbàgbọ́ àti sùúrù láì ṣiyèméjì láìpẹ́ a ó ṣe àwọn ìka agbésùmọ̀mí Nàìjíríà nídìí kí àwa sì bọ́ sínú ẹ̀kúnrẹ́rẹ́ ayọ̀ wa kékeré ló kù tí kúrákúta wọn ò pin kí a tó máa lọ kókó inú ìròyìn náà lẹ́ẹ̀kan sí i. Démọ́lá Adélékè sọ ara rẹ̀ di èrò ọgbà ẹ̀wọ̀n látàrí àṣemáṣe nípa ọdún Ọ̀ṣun Òṣogbo. Ìròyìn yàjóyàjó agbésùmọ̀mí ìlú Nàìjíríà ń dọ́gbọ́n àti gba owó olówó. Agbésùmọ̀mí ajẹgàba ìjọba Nàìjíríà ti ń parọ́ fún àwọn ará ìlú wọn láti iye ọjọ́ yìí ha sanwóolu ẹ̀wọ̀n ọrùn rẹ yóò gùn ju ti ọ̀bọ lọ. ó mà ṣe o arábìnrin kan ní orílẹ̀-èdè Ukraine dá iná sun ara rẹ̀. ẹ máa yáṣẹ́.